أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وقد فوى الله سبحانه وتعالى على برنامج موقع ohun tí ọba yìí bá fẹ́ òun náà ni yóò máa júṣe ó ni kí yìí láti máa kọ́ ẹ̀kọ́ wa tó oríire fún wa sírò ẹnì kọ̀ọ̀kan wa mọ ẹni tí máa fẹ́ mọ̀ nípa ẹ̀sìn ẹ̀ àlọ́ ọlọ́run yìí tí ó lé wa báyìí lọ́wọ́n tí wọ́n tún máa bá yàn tí yóò fi ní dárọ̀kọ̀ ṣàkọ́ torí ìbúrú tó fi lé yàn bá ọlọ́run àbẹ̀ọ́ wọ́n fi ṣe àdánwò fún wa gbogbo ohun tí ń jẹ́ jáde lè àdánwò ìdààmú tí ń bẹ nínú àdánwò tí bẹ́ dá kíkẹ́ fi lè ṣe tiẹ̀ má ọlọ́mọ fi ṣàdánwò fún wa o. ọba wa ọba wa ń ṣe báyìí láyé ọ̀tá máa rẹ́rìn yàn alùkìyàmọ̀ náà wọn a máa rẹ́rìn yàn pé àti gbogbo wàhálà yìí lẹ́yìn náà bá gbádùn láyé kájọ da gbogbo ẹ̀kọ́ kájà rámù máa hàlálì tẹ́lẹ̀ kan ẹ̀jẹ̀ ìkànnà náà látọ́ padà sí òsíntótó ní sàmàtàtò ní àdá ọlọ́run wọ́n jẹ́ kọ́sẹ̀lẹ̀ sí ẹni kọ̀ọ̀kan wa ọba àti tóbi ọlọ́run àbí abákankan bá ètò wa nínú tíra àlùfáà wa àgbà náà ti àmọ̀sírí àdùsọ ìfín tí à ń kà lọ́wọ́ ní báàbò sáàlì tí a fẹ́ kulẹ̀ rẹ̀ tí ìṣe báàbò táwùbà òun láwàá ọwọ́ lórí hadithi ogún nínú báàbò táwà tí mi bá ṣe rántí ọlọ́run sì ní ká ti kulẹ̀ hadithi yẹn ní ìjókòó wa tá a hadithi yẹn ní sọ fún wa èrè jẹ́ tí bẹ́ẹ̀ fún ọmọ nìyàwó rí èyí tí ọlọ́run ṣe fún wa. ìgbà táwọn ìfèrí mọ́kà wọ́n béèrè lọ́dọ̀ ọlọ́run ìpèrè ọlọ́run ìka na àgbà hakomìnì ẹ̀dẹ̀ tọ́ba jẹ́ pé ìdí ànábì ni látọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́run ẹ̀wọ̀n tẹ́ ìbẹ̀rẹ̀ tọ́ba jẹ́ ni ìdí ànábì yìí ubi, ṣẹ́wọ̀n pé kí máa retí tí wọ́n yẹ wọ́n tẹ̀lé wípé tẹ̀lé máa sí. ṣùgbọ́n tí wọ́n fi tẹ̀lé tí wọ́n rí pé fọ́ǹtìrì àlìna hijaratan min as-sama. àwọn òní tẹ̀lé bàbá wọ ọlọ́run lọ òjò ta kalẹ̀ láti sánmà. kájẹ́ ìbí mọ̀ àbọ̀ yóò tọ́ ni tí wí bóyá náà bí ọlọ́run ni tí wọ́n béèrè. àwọn ìtìná àdáàbì ní àlìyé wọ́n bá sọ̀rọ̀ ju òkúta ìyẹlẹ́sẹ̀ lérò àwọn wà àwọn wà ọlọ́run jẹ wáyà o. Allah subhanahu wa ta'ala ẹgẹ́ bí aṣọ́jú wa Abdullah bin Abba. bó ṣe wí Allah subhanahu wa ta'ala wá fún wa ní àmàna àmàna ọkọ̀ ànábì ó fi ṣe kan nínú fàyàbalẹ̀ tọmọnìyàn ní táyé ò fi tọ́ sí yàmá gẹ́gẹ́ bí wọ́n ṣe máa tọ́ sí bọ̀ látara àwọn tó ti kọjá. àmọ́ ọ̀nà méjì Ọlọ́hun subhanahu wa ta'ala olókun ayé èyí tó Rasulu Karimu sallallahu alayhi wa sallam ọjọ́ kan rẹ̀ ọlọ́ni wa ma kana Allahu liyu'adhibahum ọlọ́ni mi ọlọ́run kìí ṣe pé yàtí ń fi jẹ yín kìí ṣe pé ṣe béèrè ni ò lọ́dọ̀ mi ṣùgbọ́n mi ọlọ́run ò ní yín yà ní ilé wọ́n yà máa gbogbo ọgbà tí wọ́n bá ti ń bẹ pẹ̀lú wọn ìrẹ Muhammad sallallahu alayhi wa sallam rasulu rahma anabi kẹyìn àpẹẹrẹ kẹrẹ kan nìyẹn madama anta fihim Muhammad sallallahu alayhi wa sallam tó ọba ti ń bẹ pẹ̀lú wọn ìjọba kí wọ́n máa ṣe o ti bá wọn bẹ̀bẹ̀ pé kí n má fi àkàwọ́sọ jẹ àwọn àlùmọ́ rẹ̀ mọ́.

òní bá kù tá a wà mẹ́yìn. ọlọ́run lẹ́mi ọlọ́run ìní fìyà jẹ àwọn èèyàn má wọ́n yẹ tàfèrò wọ́n tàfèrò. gbogbo ìgbà tí wọ́n bá lè máa wá àforíjì ọlọ́run ọlọ́run láàánú jẹ wọ́n níyà. òní bá kù tá a wà yẹn ni a ti dúró nínú ẹ̀kọ́ wa tó ṣáájú. a kọ́ síbi báàbù míì àbínú àdéhùn míì àdéhùn kọkànléní ogún àdéhùn abdallah bùnùkà bùnùmáàlì. abdallah bùnùkà bùnùmáàlì. ọlọ́run wa kí ọba ló yọrù sí káàbùnùmáàlì. ara ló àwọn.

nípa àdísì tí ń bẹ lọ́wọ́ wa yìí ó buga ipò àlùfáà wa Allahu tí wọ́n ti ṣàrò Riyadu Salihin tí ń bẹ lọ́wọ́ wa yìí bàbá ni ṣàforíjì fún wa kọ́ba ni gbà wọ́n àti gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ àwọn tó sẹ́kù náà àwọn àlùfáà wa ọlọ́ba ni wọ́n kíyèsí wọn gbogbo àwọn náà tá a jọ máa kéwú fún wa táwọn sí. tá a fẹ́ fi máa jọ wọ́n ọlọ́run mọ́sálá yìí máa rẹ̀ nìkan kan wá sí i ọ̀la àti tó bí ẹ̀. bí mo bá ní kí n máa kàdé kì í ní tó gòdè násán bóyá àdéhùn ìkàtà lásìkò owó fi tí ó fi fẹ́ tó kò ní jẹ́ àìsàn ká ní násùmá a máa bá lọ bó ṣe wà ní àkọọ́lẹ̀ ẹ̀mí tọ́lọ̀ subhanahu wa ta'ala tọ́ba ní kí a ká má má gbé aládàá àdéhùn tó fi sáájú tó pọ̀ ọjọ́ kan wà nínú láì tààlà báyìí wà bá parí báàbù yìí ọjọ́ kan láàbì ṣe àyẹ̀wò lórí gbogbo àdéhùn tó ti kọjá látọ̀rí báàbù là áwà ìlànà mi sáré tí a wò ẹni tó lè ka àdéhùn fún wa lọ́sọ̀nù lọ́mọ tó bá rọrùn wáyà bẹ́ẹ̀ fi ṣe bí mùsàlá kan náà hmm. àwọn ẹni tí ó gbé ẹ̀mọ́lẹ̀ fún wa ṣáàlà ẹni tó bá ní gbogbo ẹ̀ka tó ṣàlọ́ àfúnni àfúnlẹ́mú ìdílélà ti amúralẹ̀ àti fẹ́ parí báàbò yìí tí a bá ti parí ẹ̀ pẹ̀lú gbọ́ọ̀rọ̀ ìdílélà ìtaàlà pàtó bọ́ sí báàbò ẹlẹ́kẹta ayẹra wọn wò lórí báàbò méjèèjì tó ti lọ tọ́lọ́mù bá lè jẹ́ káwọn àdéhùn tó ń bẹ́ nù tíra yìí ọba lè dúró lórí wa tá a máa àwọn náà á lè wá àbùdíẹ̀ àbùdíẹ̀ nínú tí ẹ̀kọ́ ìsìn ìbéèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ọmọ àlùmọ yìí tí àlùmọ náà retí kí á dé àǹfààní ní gbogbo wa ọlọmọsálá ìṣe náà rọrùn fún wa. Abdullah bùnú káàbù bùnú máàlì òun ló gba àdìsí wá fún wa. fún àwa muslim tí wọ́n gbé àdìsí jáde wọ́n ní wàkánà kọ́ ìdá káàbì mẹ́bẹ́ẹ́ mi bani hìnà àmìyá. nígbà tí káàbùnù máàlìkì tí ihe ṣẹlẹ̀ sí tí òun ríra má ọmọ yìí abdullah òun ni máa ń fa bàbá lọ́pàá nínú gbogbo àwọn ọmọ ẹ̀ olówó sọ̀rọ̀ ó ní sẹ́mi tó káàbà bùnú máàlì mọ̀gbọ́dún bàbá mi ti ṣe káàbù hadithi ọ̀sọ̀ nípa rẹ̀ ọsọ nípa ara rẹ̀ hìnà tàhálàfà sallallahu alaihi wasallam fi gẹ́sùwà ti tàbó. nígbà tí kò lè kópa ọba wọn lọ sókun tàbó ṣàmọ̀ pé nínú ìṣẹ̀lẹ̀ tó lágbára nínú sẹ̀mí àwọn sàhábà òun ni gẹ́sùwà ti kẹwàá. wọn wọn wọn ṣàdáyẹrí mọ̀náfìkì pélé mọ̀náfìkì gẹ́tọ́tù tàbùkì ló tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sàhábà ìdíwọ́nù lọ ìtara àlejò tí wọ́n ń júwe wọn gẹ́gẹ́ bí mọ̀náfìkì lóde ọlọ́ta làánù kọ́lọ́kọ́ bá ní yọrù sí wọn. àtọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ gẹ́tọ́tù tàbùkì yìí. ohun orílẹ̀ jó ni wípé gásíwọ́tò tàbúkì yìí kò pẹ́ òun la lè rí pé òun ló jẹ́ ogun tọ́kẹ́yìn nínú ogun tírọ̀sùn tọ́lọ̀jà nítorí pé gásíwọ́tò tàbúkì yìí wọ́n jà ní rọ́jà nínú oṣù rọ́jà ní ọdún kẹsàn-án tánàbí dé Madina ṣàwọn pé lẹ́yìn ọdún tó fi kúrò ọdún mẹ́wàá òun gàdúrà yìí òun ni wọ́n jà kẹ́yìn òun náà jà lọ́dún kẹsàn-án jọ́rọ̀ sóòlù sallallahu alaihi wasallam tó dé ìlú Màdínà. òun tóbi òun ni pé ogun yìí wá lẹ́yìn bàdà gàdúwàtò àtàbò òun ló ṣẹlẹ̀. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun tó ti ṣáájú kò sí kankan bẹ́ẹ̀ tọ́pẹ̀ ẹ̀dógún tọ́lọ́run ti pàṣẹ pé ẹ lọ jagun. ogun tàbùkì yìí olọ́lọ́ ti pàṣẹ pé kí wọ́n lọ dojúkọ lẹ́yìn tọ́lọ́ ti ní kí wọ́n borí àwọn kòkòfàrú kúrẹ́ẹ̀sì àwọn kèfèrí Quraish tí wọ́n ti borí wọn pẹ̀lú gbogbo ogun tí wọ́n ń jà àwọn tí wọ́n ń fà á súnmọ́ táwọn mùsùlùmí ń rí bí alásùnmọ́ wípé àwọn eléyìí súnmọ́ wa lóòótọ́ wọn ó ṣe mùsùlùmí aláwọ̀ yahud wọn nà sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ rí àwọn méjèèjì gẹ́gẹ́ bí ẹni tóun náà ní ìtìsọ́nù sàmáwì wọ́n ní kankan tó so àwọn náà má òkè ọ̀run gẹ́gẹ́ bíi ta fúnà rasul tó ní àsopọ̀ má òkè ọ̀run. tùmọ́gbà tí wọ́n darí ní ogun fásitì mẹ́ka tá a lè fóun gan ni wọ́n fi wírí gbogbo tí ṣe ètè kẹfẹ́ rí. Allah subhanahu wa ta'ala ní pẹ́sẹ̀ mí tún bẹ tó sì burú ju tàwọn kèfèrí lọ àwọn tí wọ́n rí lálásùnmọ́ táwọn mùsùlùmí ń rí ní ọ̀rẹ́ tàbí tí wọ́n rí pé wọ́n súnmọ́ bọ̀bọ̀ dẹ̀tẹ̀ nífẹ̀ẹ́ ju àwọn kùfọ́ọ̀rù Mẹ́kà lọ kò làwọn alẹ́bínà kọlu iná nàṣọ́ọ̀rọ̀ ọ̀tá àti àwọn Yahudi pàpamọ́ àtàjìdá náà aṣẹ́dá àdáwọ̀tán lìlàdínà àmàlú ẹ̀yàwó. ọlọ́run ti tásìrí wọn fánàbí pé àwọn lè jọ́ta wọn hàn jù. táwọn náà dẹ̀ ní ọ̀sẹ̀ tí ń dẹ́tẹ̀. láíláí àwọn ti wà báwọn péléte ní yahudi tí wọ́n bá rí fáwọn kan bá mùsùlùmí jà wọ́n máa ṣẹ̀ṣẹ̀ bí gbà pé lọ lẹ̀ díẹ̀ kò mọ́ àwọn yẹn. ṣùgbọ́n tí ọba ti jà gbogbo èèyàn lọ́tà wọn àwọn nìkan ní ríra wọn wípé àwọn nìkan ní àbùná ọlọ́ọ̀yì ilmọ̀tàrù àná ríra wọn ní àbùná ọlọ́ọ̀yì ilmọ̀tàrù fáwọn nìkan lọ́mọ ọlọ́run táwọn jẹ́ nìta ṣùgbọ́n tí ọ̀nà bá ń bá ìsìláàmù jà wọ́n dọ̀rẹ́ nàṣọ́ra níjọ́ tí wọ́n bá ń bá ìsìláàmù jà wọ́n dọ̀rẹ́ kùfà nígbà tí ọba síjà wọ́n gbà pé gbogbo wọn ọ̀tá wọn ni wọ́n. lẹ́yìn ìdarí ogun fátìmù mọ́kà yìí ọlọ́run subhanahu wa ta'ala ọ̀n pàṣẹ fún aṣọ́jú ẹ̀dá àti gbogbo mùsùlùmí jọ́nà pé ọlọ́run lẹ́yìn tẹ́lẹ̀ gbàgbọ́ kọ́ sínú ladina yẹlu yẹlu nàkò àwọn tí wọ́n láwọn súnmọ́ yín tẹ́ ń rò wípé wọ́n bá yín ṣe bí àwọn Yahudi àtàwọn Nasara ẹ mọ́ wà wọ́n náà ẹgbẹ́ yìí há dìde sí wọn ọlọ́run yẹn òun láti lọ jẹ ogun Tabuk lọsọdọrọ ọ̀rọ̀ ayẹ̀ fún gbogbo mùsùlùmí onírànà kan lọ́dẹ̀ tẹ̀lé nínú ogun yìí. ọlọ́run ní ẹ wọn jà mí kò fà nínú àwọn tó jẹ́ pé ni wọ́n ẹ má kò torí pé wọ́n fẹ́ra wọn hàn bí ìgbà pọ́nlọ́ súnmọ́ yín fi lóòótọ́ lè wọ́n ríra yín pẹ́ lágbára wa'lamu anna Allaha ma'al muttaqin ọlọ́run níbẹ̀ bá dojú kọ wọn ẹ ń wọn ẹ lọ rẹ wọn wípé ọba tó pàṣẹ ẹ lọ yìí ọmọ wà pẹ̀lú àwọn bẹ̀rù rẹ̀ ọlọ́run níbẹ̀ ọmọ wà pẹ̀lú àtẹ yìí òun làwọn nínú àwọn tí wọ́n kọ̀ kálẹ̀ ní gbogbo ìgbà pé òun ni ànábì dánú tóbi sígo lọ bá àwọn yẹ̀húdí tí wọ́n wà nílẹ̀ ṣáà ṣáàmù gan ni wọ́n wà àkọọ́lẹ̀ mi jóyó wa wípé àwọn yẹ̀húdí ṣáàmù gangan fúnra wọn wọ́n ti ń pèsè pèrò tí wọ́n ti lẹ́mìí wípé àwọn fẹ́ lọ gàlábà kú wọ́tàlẹ̀ ìsìlámìyà agbára tí ìsìlámù ní yóò lò láti fi borí àwọn náà nìyẹn bó ṣe borí àwọn kèfèrí mọ́kà àbí fásitì mọ́kàtà pẹ̀lú fásitì mọ́kà ohun tó yẹ àwọn òun ní káwọn náà ti di òkú sí à kó wọ́n tó dìde eléyìí rasúlù karimu sallallahu alaihi wa sallam òun ní orí. lọ́fin kí wọ́n lọ ja ogun yìí. Tàbá sọ̀rọ̀ tàbú. Gbólóhùn yìí jáde nínú orúkọ tá a máa k'o yìí Orúkọ bíi mẹ́ta òun ogun yìí òun ni wọ́n máa ń pè é. Ó jáde nínú ààyè tí wọ́n sọ̀rọ̀ tí kí wọ́n dúró tí wọ́n bá ń lọ. Nínú tí wọ́n gbà wá, wọ́n wa ọ̀n sọ fún àwọn sọ̀hábà onítọ́bádọ́là tàtúnà àyìnà tàbú gbogbo yín ẹ̀ẹ́dmọ̀nsó ní àyìnà tàbú tẹ́lẹ̀ ru omi tàbú ibi tẹ́lẹ̀ ru omi tàbú tẹ́lẹ̀ ru omi tàbú kù yẹn ní àwọn ìṣòwò yẹn di ogun tàbú nínú gbólóhùn tí wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́la gbogbo yẹn máa lọ síbi àyínà Tabuk ẹ lọ bí sẹ́lẹ̀rú omi Tabuk. wà ìnákùn láwùn tẹ̀túwà àtàyẹ̀tò hànàhà. ìrìn yóò jágùdé ọ ẹ̀ ní ilé ìdébẹ̀ títí ó fi di ọ̀sán pọ́n. nígbà ọba ti dùn ha ọ̀sán tọ́ka ti pa ìgbà yẹn lẹ́yìn mẹ́. famanja aha famanja aha minkum. rọ̀súlù ní gbogbo ẹni ọlọmba bá kádàrá já aha minkum. debi débi omi yìí tó débi ayélu tààbù. anábì nífọ̀lá yamusu mímá ìhà ṣe à. ẹnìkankan nu yín kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ fún kankan kó wọn ó bù mu. kò fún kankan ti wulẹ̀ kọ́ ma tẹ ẹ bá débi omi yìí ẹ má ẹ má mú ata àti tí fìdí. á padà sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà tá a ti ń sọ̀rọ̀ díẹ̀ lórí ogun tààbò tọ́jáde nínú hadith tí ọ̀nbẹ lọ́wọ́ wa yìí àmúnábì ni wọ́n má débẹ̀ títí tí ń fìdí onídìíjọ́ lọ́sọ̀lù fi sọ bẹ́ẹ̀ fún wọn. ìdí nìyẹn tá a fi pe ogun yìí ní tààbò wọ́n dẹ̀ máa ń pè ní gàtúwàtú lẹ́ọ̀sọ̀rọ̀ gàtúwàtú lẹ́ọ̀sọ̀rọ̀ ogun ìnira ogun tí ẹ jà pẹ̀lú ìnira gàtù gàtù àtòlẹ̀ àǹsọ̀rọ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala sọ pé laqad taba Allah. ọ̀hún ọlọ́run òun ti dárí jì taba Allahu ala nabi mo dárí jì ànábì mi wal muhajirin mo dárí jì àwọn tí wọ́n sì ṣètò ìdìbò padà kó Mẹ́kà wá sí Mádínà wal ansar àtàwọn àṣọ alladhina taba'uhu fi sa'ati al-usra. àwọn tó jẹ́ pé wọ́n tẹ̀ lánàá bíi fi sa'ati al-usra lásìkò tí nǹkan ní ogun tàbókè òní sa'ati al-usra torí pé wọn ní kankan mọ́ àsìkò yẹn ọ̀pọ̀ jẹ́ darí fásitì mọ́kà tọ́lọ́ tó pàṣẹ pé kí wọ́n lọ jagun tàbókè nítorí gbọ́dọ̀ tó jáde nínú àyà yìí látara ogun yìí gàdó bí wọ́n pè ní gàdúwàtò alàrúsọ̀rọ̀. wọ́n tún máa ń pe ogun yìí ní gàdúwàtò lè fa àgbéha gàdúwàtò lè fa àgbéha ogun tàṣírí tàṣírí tó sísọ lára gbogbo tí kálukú bò olówó yìí gàdúwàtò fa àgbéha tó fi gbogbo tí kálukú fi pamọ́ tó fi hàn. nítorí pé ẹgbẹ́ pé sọ ṣáájú ogun yìí lọ lọ́kàṣáfà àkínkọ̀tà alìmùnàfíkì olóṣìṣọ́ lójú tí àwọn mùnàfíkì tí wọ́n da sọ́gbó. ìgbà tí wọ́n fẹ́ lọ jagun yìí ẹgbẹ́ bá sọ pé gàdúrà tó ṣọ́ra ni ẹnì kankan ò kankan àwọn tó lè kàn tó nǹkan. tọ́sùn ní kálukú ọlọ́run àwọn gbogbo tó ní wá. níjọ́ náà àwọn àgbàrún náà hajj thousand àwọn ìyàwó dín ní wọ́n kóra jọ láti lọ jagun àwọn mùsùlùmí jọ náà àwọn jẹ́ sàlàtò náà àlè thousand nítorí Ọlọ́hun subhanahu islam àti ó pọ̀ wọ́n lọ jagun yìí gàtọ̀ tó Tabuk awul Usra awul Fatiha níjọ náà Usman ibn Affan ta'ala ọwọ́ ẹ̀dá ẹ̀dá.

five point seven ti tàbí jù bẹ́ẹ̀ lọ. ó ní three hundred and sixty five àbí sixty seven nísìn nísìn ok ẹ wá tó tàn seven by three. ọ̀bìnrin ọ̀rẹ́dà kankan lẹ́sìn one one thousand káwá pé one thousand times one thousand that is one million one million naira tàbí jù bẹ́ẹ̀ lọ ní Usman bun Affan ló gbélé lójú òun yẹn táwọn ẹni wọ́n wò ní. tẹ́lẹ̀ bá ti one million lẹ́ẹ̀jọ́ náà káfíńwá wo bí ó ṣe rí ní lásìkò tí a wà yìí ipò tí ó wà. olùsùnmọ́nù bun Affan olùgbé kalẹ̀ àsìkò tí náà aṣọ rẹ̀ ló fi di wá jọ náà ó fi jà haza rasul fi gàtò wàtòlà ọ̀sọ̀rà. àwọn obìnrin ẹjọ́ tó lè sọ lọ àwọn new sister tí wọ́n wá fún ọgbà àti ìṣòwò àwọn ẹ̀rọ ìta máa dárúkọ. rasul lè gba owó ìlọ́wọ́ fún àgbọn àgbà nínú ànábìjọ púpọ̀ nítorí ipò tí wọn wà jọ náà kò sí kankan kẹ́nìkan nu wọ́n wá rí one million gbogbo ìjùlẹ̀ alábìgbà bíyẹ́tì àṣẹrífà ọmọwọ́ rẹ̀ gbà lọ́wọ́ máa yọkàn bílùwà àwọn yàtọ̀ bá lùwà àwọn yàtọ̀ bá lùwà méjèèjì náà lọ́wọ́ ọmọwọ́ rẹ̀ ń gbé báyìí oúnjẹ wò ó gbà lọ́wọ́ Usman kùnà àfà ẹjọ́ náà wáyà kóòlù àdáni sọ fún Usman lọ́jọ́ náà ìmọ̀ àdọ́rà. هنا عفان ما عمل بعد اليوم lẹ́yìn etí Usman fún àfáàní ṣe lónìí gbogbo tí Usman fún àfáàní bá ṣe láyé kò lè jẹ kò lè jẹ kò lè jẹ dààmú fún wa bó sòrò kò lè sọ́ọ̀tì wa agbana ọwọ́ ọwọ́ dúkìá ni wa látòlè wọn bí Usman ṣe. Usman bin Affan radiyallahu ta'ala anhu òun ṣe yìí gẹ́gẹ́ bí Abdurrahman bin Samara ó sì gba àdìsí ẹ̀ wá fún wa. ọjọ́ yìí náà ni Umar bin Khattab lòun náà ronú wípé a ah, wọn wà tàbá sì lẹ́jọ́ máa ń figagbága pé òun ní jù mí òwe lónìí lèmi ó lè wọ́n ju Abubakar lọ nínú dáadáa. tẹ́lẹ̀ Umar dúkìá tó náà nílé. wọ́n na sọ́fà ọ̀dà méjì ó kó wa ọwọ́ akọ̀fọ́rọ̀ so. Ànábì bílẹ̀ rẹ̀ gbà ó máa wọn náà ti báyìí dúkìá ni méjì kí lọ wá bílẹ̀ fáwọn ará alẹ́ àkọ́kọ́ ìtú irú ìdákejì tó tí mo kó wáyé mo ti inú òmùmọ́rù ti dùn pé òmùmọ́rù ti dùn pé òun ti gba wájú. Abubakar òun náà gbé tiẹ̀ yìí lọ́dọ̀ ẹ̀ lọ́ta là ń bilé pé tó gbé wáyà Abubakar kí lọ sẹ́kù má àbùkọ́ ìtúnṣe àná. Mo mọ bẹ́ẹ̀ lè mi pátá náà ni mo Kí ló wà fáwọn mo fọ ọlọ́wọ́ àtòjí fún wa ọlọ́wọ́ máa bá mi tọ́jú wọn nígbà wọn gbọ́ ọjà lẹ́nu níjọ́ náà ni wọ́n sọ pé lá ọ̀sà bí kàkà àlàṣẹ ìhìn àbàdà ìlà wọn kì í túbọ̀ ọ̀sẹ̀ díje lérí kankan mọ́ láyé ọlọ́run ti kádàrà pé wájú mi náà ni ìlọ́mọ wà ẹ̀wọ̀n táwọn mi ṣe díje lá ọ̀sà bí kàkà àlàṣẹ ìhìn àbàdà lẹ́yìn eléyìí láéláé tí ètò bọ́ ṣe ìdíje má báyìí ni kálukú náà ń gbé tiẹ̀ wá ẹni tó abrahamu tó náà òun náà wá níjọ náà alifẹ dirha two thousand dirham òun ló gbé wá níjọ náà òun náà níjọ náà tó gbé wá máa lọ wo dúkìá tó ní ìlàjì dúkìá ìlàjì owó ẹ̀ tó ní òun ló gbé wá níjọ náà abáà.

wọ́n ń wò ní wo pé àwọn wọ́n ló bẹ̀ tó fẹ́ máa bá tálákà sí yẹ̀yẹ́. nínú àtẹ̀sẹ̀ ẹ̀jọ́ náà òun náà nírú àwọn òkèyìn àbó òkèyìn nígbà tó wọ́n mú kan wá omorísun ọ̀sán à ó lè ya ìlàjì abọ́ abọ́ gààrí. miskin òun náà pé ìlàjì abọ́ gààrí wá ìsinmi náà nílì kájọ olójú ogun ẹlòmíì ọmọ ẹ̀kún wọ kámúrù wa ìdókùnú lé tèmi náà òdìbò gbé wá yìí ẹlòmíì ó mú ẹ̀kún wọ ìrẹsì tí ọjà kọ́ tí ọjà kọ́ ló ká kálukú gbé lẹ̀ èyí máa mú náfìkì wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ṣe yẹ̀yẹ́ olólùfẹ́ subhanahu wa ta'ala ní sọ fún wa nínú àlùbáàkù pé àdàbí náà. يلتمسون المتطوعين من المؤمنين في الصدقات ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń fi àwọn mọ̀tọ́gbìn àtọ́jẹ́ pé wọ́n ṣàtọ́kọ̀ àbí máa yé jìnnù tẹ́gbẹ́ tí kálukú wọ́n ní ní wọ́n fi kíni ní wọ́n fi àánú nínú sọ̀dọ̀kọ́ ọlọ́run gbogbo àwọn tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ yìí wọ́n lẹ́ni náà láyé jìnnú náà ilẹ̀ dúdàrún àwọn tó wọn ní kankan tó ẹnu tí ń ṣiṣẹ́ bá lè faraṣe ìwọ làwọn faraṣe bẹ́ẹ̀ àwọn òrìṣà lè mo wá pẹ́ tí wọ́n dá ẹgbẹ́ dálẹ̀ káwọn kó dúró lọ ibi láti lò àwọn náà lè ilà wá ní tààlù fílẹ̀ ọlọ́run pẹ́ yẹ kárò nàbí nù àwọn olùdáfikì wa fún wọn rẹ́rìn àwọn òrìṣà lálẹ́ rẹ̀ fílẹ̀ ìlàjì abọ́ ọ̀gá rẹ̀ yẹ kárò ọlọ́run ni wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ ọlọ́run ni lọ́ọ̀rù mìíràn ọlọ́run lè fi ọlọ́run fi hàn àti àbá òkè àlè bá fi hàn mọ́ àtàkì àmà ìyá o yóò tún jẹ́ tiwọn àti eléyìí wà nínú àwọn kan àrí ní àkọọ́lẹ̀ nínú tó ṣẹlẹ̀ fi gàzùwàtì àtàrò. níjọ náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàhábà ẹni tí orí kan bílẹ̀ ẹlòmíì lọ bọ́ kọ̀rọ̀ ti sunkún àti ẹlòmíì tó jí lóru ti bẹ̀rẹ̀ sí kù sunkún nínú wọn ni galaba bunu zayi galaba bunu zayi nínú àwọn. sọ̀hábà náà wọn kọ̀kọ̀rọ̀ wà ní lóru ló jí ọba rẹ̀ sì sunkún. ọba sunkún pé ọlọ́ ọdún mà ìlú ọlọ́run ọba iná kakọ́ni amárúta bíi jihad ìwọ lọ pa láti ká lọ ojú ó ti kojú kòkòrò wa sí ká lọ ṣùgbọ́n wọn làm àjẹ àkọlà sájẹ àjẹ ìdí máa àtàkọ́ wà bí. ìdí ń fi sagbára ní ìbílẹ̀ lọ ìrọ̀lọ́ òun sí fún mi òun sí fún mi ní ìbí wà pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run lórí nǹkan sílẹ̀ ìrí ọlọ́run ìdí èmi náà fẹ́ sára kàtì lórí ní gbogbo káàkiri fi ìkálẹ̀ lọ́sàn-án èmi ò ní kankan ti fi ilẹ̀ ṣùgbọ́n èmi náà fẹ́ sádàkà ti mi síwájú rẹ̀ ọlọ́ kí ni sádàkà ti sàhábì ìkálàbà tó gbọdọ̀ sẹ́yìn olóró ìní àtàsọ́dàkà àdàkùn lè mùsùlùm gbogbo mùsùlùmí ìwé sádàkà ti mi fún ìkúnlẹ̀ mọ́sùlámà ìkúnlẹ̀ mọ́sùlámà àṣọ̀bẹ́ni bí a fi jásàdí wà ẹ̀dì. gbogbo tó bá jábọ̀ sí tó tọ̀dọ̀ mùsùlùmí wá sí mi bóyá ọ́fíì bóyá lára mi ni tàbí nínú ìjọmọlúwà sí mi ọ sọ̀rọ̀ mi láì nígbà lé ìrẹsì èdè nígbà rí gbélé ìjọba mi tí ń bá gbà lọ́dọ̀ ọlọ́run lórí mùsùlùmí tí mo olùmọ̀wé sádákà ọlọ́sọ̀bà ànàmù wọ̀tàálà ó sì fún ànábì lérò pé ànábù ọ̀dẹ̀ká farala. èmi ọlọ́run sọ fún gálàbà tó gbọ́dọ̀ sẹ́yìn ni mo ṣe dájì pẹ̀lú sádákà náà èyí tó náà mú wáyé èmi ọlọ́run mo ti níbẹ̀ ló ti sọ fún nítorí wọn àbí kankan ọlọ́lẹ́lẹ́ ta alẹ́ jọ afá kò sí fáwọn tó jọlẹ̀ tí wọn ní kankan wàlà alẹ́ márùndọ̀ àwọn táyì sàn ṣe tí wọn lè lójú ogun wàlà alẹ́ ladina la yajiduna ma yunfiqun harajun. àwọn tí wọn ní kankan tí wọn náà ń jọ náà tí wọn wá ń dìde lóru tẹ́ ń sunkún ọlọ́run ò sí láì fi fún wa. ìdá máa ń sọ́hùn tọ́ba jẹ́ ti wípé àìníwọ̀n yìí lórí tọ́mọ́ déwájú èmi ọlọ́run ni tọ́mọ́ déwájú èmi ọlọ́run tàbí wọ́n jura wọ́n lẹ̀ fún ọlọ́run wa rasulu tako ma ala al muhsinina min sabili ọlọ́run ní gbogbo ẹni tọ́lọ́run bá ti láwúre ọlọ́run ní kò sí sàbílù kan fún ọjà kọ́ná nínú tá a bá fún bí ọba sì sí kò sí náà lò wallahu ghafurun rahim ọlọ́run tèmi ọlọ́run aláforíjì oníkẹlẹ̀ mi wọlé alẹ́lẹ́bí náà ìdá máa àtàwùká àdìsàmílà òun àtàwọn tí wọ́n bá wá bàrẹ̀ ànábì tí wọ́n fẹ́ kó bá wọn ń gbọ́ lójú ogun yìí la ajídùmá àmìlùkùn alẹ́ yìí tíri ànábì sọ fún ọ ní tó fi lè pé wọ́n ń gbọ́ tàwọ́lá ò tí wọ́n wá pín ìdá gẹ́gẹ́ bí galaba wà á yún un mí tí wọ́n padà alé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún ẹgbẹ́ bó ṣe fi gbogbo olú rẹ̀ tó ṣe fi sunkún. Osnan ní tìbànújẹ́ aláyájú máa yóò fi kó o nítorí wọn ò ní tí wọ́n nà tó fi di pé òun tó wá lóun fi ẹ̀tọ́ tó ní lọ́dọ̀ ọgbọ́n mùsùlùmí òun fi ṣe sàdákà ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn pé mi ọlọ́run kò dájú wọn ìmì ọlọ́run jẹ́ ká fóró ìrọ̀fì ọba alákòóso oníkẹ́ni ìmì ọlọ́run nígbà tí wọ́n sọ fún gálábà tó gbọ́dọ̀ sí ìlú ẹ̀dùn púpọ̀ pé òun dúpẹ́ kó rí àforíjì ọlọ́run subhanahu wa ta'ala òun rí gbà. ogun yìí èyí tí aṣọ́jú akáàbò gbọ́dọ̀ máa yìí tọ́fẹ́ sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ abdullah ti sọ fún wa àǹtẹ̀síwá ti tàbó nígbà tá a bá wọnú ẹ lọ òun fẹ́ sọ tó ṣẹlẹ̀ sómi ṣùgbọ́n àwọn kan tó ṣẹlẹ̀ nínú ogun tàbó púpọ̀ tá a lè ká tán nínú àwọn kan tó ṣẹlẹ̀ tó dóhun àmì àwọn ọmọ òjìzáàtù tó ṣẹlẹ̀ lógun gáàsù lé gáàsù àtò tàbókù ga fún olóka ní gáàsù àbúkù nìkan nínú tí ń tọ́ka sí pé dájúdájú kò síyèméjì mi wípé rọ̀sọ́lù kẹrì òjíṣẹ́ ọlọ́run àwọn nǹkan tó ṣẹlẹ̀ pọ̀ nínú ẹ̀ ó ní lè máa àlùmáà eléyìí nígbà tí nàbí tí wọ́n gbéra láti lọ ja ogun làbókè yìí wọ́n lọ ìgbàdí ẹ̀kọ́jà ẹ̀rí fún wọn sọ fún akọ́ṣà òun gan níbi tí wọ́n lọ bẹ́ẹ̀ níbi tí wọ́n ti dúró òun ní àyínú làbókè. àlàfo orin yìí lọ sí ṣáà ibẹ̀ ní ẹ̀jẹ̀rẹ̀ sàrò tọ́lọ́hún sọ nínú bẹ́ẹ̀ sóràtò lẹ̀ eh, bẹ́ẹ̀ pàṣẹ tọ́lọ́run sọ àwọn àwọn ibi táwọn ìran sáńdá wá sí ojú ọ̀nà yìí lọ́wọ́ ìgbà tí wọ́n dà yìí yìí àtìgbà àdáńsó là máa àlàfo gbogbo omi tí kálukú dì lọ ọ̀sẹ̀ ìrìnàjò tó fi sẹ́kù lọ́dọ̀ ẹ̀ wọn àti débi tí wọ́n lọ ògbẹ́dẹ́ ṣákàrò kálukú pariwo kíláàmù kíláàmù wọn lọ bá Rasul sallallahu alaihi wasallam. wá bẹ̀rẹ̀ ọbẹ̀ lọ. Ìlú ọlọ́run bí tá a wà yìí ilẹ̀ fọ́nrán mi kò sómi mọ́. Gbogbo àwọn tí mo mú lẹ́yìn ìdájọ́ lọ ọdún ogun lomi ti tọ́lọ́ lọ wọ̀nyí nínú tí ó tọ́ka sí pé ọlọ́run rà ṣẹlẹ̀. Ọwọ́ aṣọ́fọ́lọ́ pẹ̀lú ọlọ́run rọ̀ wá mọ̀ ń bẹ́ẹ̀. Wọ́n lójú ẹsẹ̀ bá lẹ́bi ṣe ń wí tán, ìṣe ń wí tán lọ́lọ́run ní kí ẹ̀sùn. àtọ́ra ti sàmà ojú ẹsẹ̀ ní sámà sí ń rọ omi fún wa ṣáàlù gbogbo wa wọ́n mú wọ́n mú wàrúwàrú wọ́n mú lámúyó wọ́n mú lámúyó kálukú wa wọ́n tún mú èyí ó tún jẹ́ bùkátà wọn ní omi tí wọ́n rọ yàtọ̀ tì wọ́n tì í tí wọ́n fi bá kàtí wọn nínú mọ̀jẹ́sà tó ṣẹlẹ̀. lóko Tabuk kìíní tí ń tọ́ka pé lótìtọ́ aṣáájú ẹ̀dá adágbọ̀n Muhammad ẹni tá a máa ń ni. nínú tó tún ṣẹlẹ̀ nígbà tí wọ́n wà lójú ogun yìí nínú ràkúnmí tó pẹ̀lú Rasul wọ́n wá kàtì tí wọ́n á mọ́ nígbà tí wọ́n lọ lójú wọn mọ̀ bó ṣe yà kó lẹ́yìn àwọn ràkúnmí yòókù wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn sàábé wọ́n wá kiri wọ́n wá kiri wọ́n wá títí wọn ò rí. nínú àwọn tí wọ́n wà mẹ́jọ náà zéèdù bùnú sọ́yìn alikọmọ ní ogun yìí olótú náà ọ̀pọ̀lọpọ̀ mùnáfìkì. mo wá bẹ̀rẹ̀ sí ní sọ pé àá. Ah, E ma wo tó ràkúnmí ànábì là wá kiri sànàbí ti ní tóbi nípa àwọn rẹ kiri yóò sì máa sọ fún sọ kankan láti sánmà rẹ ò lè sọ fún bí ràkúnmí rẹ láti máa wá ràkúnmí káàkiri ò lè sọ fún kóun ló sì lè sọ fún wa pé ibi ràkúnmí wà ní. wọ́n lọ sọ̀rọ̀ yìí fún wa síwájú ẹ̀dá Muhammad bẹ́ẹ̀ ṣe ń àmàrà wa pẹ̀lú anábì ọkùnrin yìí báyìí báyìí báyìí báyìí sọ̀rọ̀ ọdún tó wí nìyẹn o àrùbìnrin wà ní wọlọ ó lé mi tẹ̀ ń wò yìí máa àlà kò sí tí mo máa ṣe ìmọ̀ kankan ilà máa àdámà ní rọ àfi tọ́ba mi tọ́ba fi wà mí ṣùgbọ́n ẹgbọ́n wàkọ̀ọ̀dì dánilẹ̀ ni lọ́ọ̀hún àlẹ́ yìí hà ọba mi ti tú mi níwèé mi ràkúnmí mi wà fún mi. ọkọ̀ ìdájọ́ ni rọ̀bì àlẹ́ ìhà ọba mi ti tú mi níwèé ibi tí ràkúnmí mi wà. wọ́n yíyá fi ha àtẹ̀lé wá yìí ràkúnmí mi dá wá kiri ọ̀kọ́já agbègbè ìpalùkà wáyé fi ha àtẹ̀lé wá yìí fi ṣáàbì kàdà wọ̀ kàdà tẹ́ ẹ bá lọ ṣáà ojú ọ̀nà kan báyìí báyìí báyìí ojú ìwé fún ẹjọ́ náà tẹ́ ẹ bá lọ ọbẹ̀ ẹ rí ràkúnmí náà wọ́n kọ́ni àbáṣà ha ṣẹ́jára tó ń bí lìmáàmì ha ẹ rí tọ́lọ́ ti bá mi fi kàn pẹ̀lú okùn ara rẹ̀ ó ti bá fi gbé ràkúnmí yẹn ẹ lọ bẹ̀ ẹ lọ wò bàtọ́lá wọ́n lè lọ bẹ̀ ìbàjẹ́ débi tí ọ̀sùn olùjúwe fún wa wọ́n bára fún mi wọ́n máa ń bẹ̀ dígídí tó ti gbé lè síbẹ̀ wọ́n mú wọ́n bẹ̀rẹ̀ sí ní báyìí àjò wọn lọ. arákùnrin yìí àkọsẹ̀ mi sọ nínú àkọsẹ̀ táwọn àlùfáà ìsìn tí wọ́n kọ wọ́n lọ padà tún bá ọwọ́ àná àmùnáfíkì tí wọ́n padà tún bá àkọsẹ̀ mi lẹ́sọ̀ fún wa wípé lam yàtọ̀ pé kò túbá pé kò túbá kọ̀yẹ gbogbo mọ̀tàhàmá ṣá wọ́n sì tún ráwọn aburú gbé mà àtàhálà tọ́nà fún parí. àwọn mi gbà pé wọn ò túbá lẹ́nu ìyẹ́ ò túbá títí tọ́lọ̀ fi tó fi parí. òjì tàkìtì nìyẹn nínú àwọn mọ̀tẹ́dáàtì. tó ṣẹlẹ̀ ní ojú ogun Tabuk. Nínú ẹ̀, òun náà ni ìgbà tí wọ́n sọ fún Rasul tí Rasul Karim sallallahu sọ́là, ọ̀rọ̀ sọ fáwọn nínú ogun yìí, ó ní o, kí wọ́n gbára jù. Kálukú ó mú ràkúnmí rẹ̀ kó mú so, kẹ́nìkankan yóò sì má kó o ní abẹ́ tẹ́tí ẹ̀ onítọ̀rọ̀bà mi sọ fún mi pé atẹ́kùn tó lágbára yọ fẹ́ gbogbo àṣàbí wọn làwọn gbọ́ kálukú ọmọra ọmọ ẹ̀ so kálukú ló lábẹ́ ilé ìdílé yìí ọ̀dẹ̀ṣẹ̀ ọ̀sẹ̀lẹ̀ tó lágbára ọ̀sẹ̀lẹ̀ kankan tó nípa lára bí kò sí ọ̀rọ̀ arákùnrin kan nínú àwọn sọ̀hábà ìjọ náà tọ́jẹ́dá nàbọ̀ sọ pé náà fi pé ogun yìí ní gẹ́sùwàtò lè fà àgbà ogun tàṣírí ó tún àṣírí púpọ̀ nínú àwọn tọ́jẹ́ mọ̀nàfìkì nínú àwọn tó bá rò sóòlù lo ìgbà títí òun nìkan òun lọ bá ìdílé lọ nítorí wípé ọjà ni ìdí gbé bẹ́ẹ̀ lọ́rí ní jábàlú tọ́jà òkè kan lọ́nà lọ́nà sọ́mà ìbẹ̀rẹ̀ láti padà lọ́rí. ọ̀tọ́ka wípé ẹ̀yà aránṣẹ́ ọ̀làsọ́jọ́ ẹ̀dá anábìwọ̀n Muhammad. láti fún wọn sọ fún wa pé nígbà tí wọ́n á lọ sójú ogun yìí onílòkọ tá à ń pè ní Tabuk níbi torí tẹ́lẹ̀ kan ti ń bẹ láàyè kan tí wọ́n ti dúró tánàbí ni tí wọ́n bá débẹ̀ kẹ́nikẹ́ni wọ́n máa mú omi ń bẹ̀ ọ́ títí tóun Rasul sallallahu alaihi wasallam táwọn òfìdé. ṣùgbọ́n níjọ́ náà nínú àwọn tí wọ́n ṣáájú wọn àwọn ọkùnrin méjì kan ni wọ́n ṣáájú déjì omi yìí. wa bí wọ́n léèrè pé àyè màtàtúmà mi máa ń ka ṣe ṣé ká tó ní àwọn fọwọ́ kàn. ìtumọ̀ tó wà ń bẹ̀ ni pé anábìrin pọ́lú wo lè tó àwọn mu kẹ́nà ẹ̀kọ́ mọ́ fọwọ́ kàn tó bá dé anábìrin ọwọ́ àṣẹ ọfẹ́ bẹ lọ́hùn kómi yóò lè. wọ́n láwọn fọwọ́ kàn bàtàbáwùmá anábìrin fún wọn. ó bọ́ àwọn méjèèjì sallallahu alayhi wa sallam qala lahuma ma sha Allahu àyàfò àdégbàdìsí wa wọn ní wọn làwọn àwọn ò lè sọ dáná bí òwúta nítorí ọba rẹ bí ó wí lórí sí à gbogbo tọ́lọ̀ fi ó wí sí à wọn ló wí sí wọn. lẹ́yìn àti rasúlù sallallahu alaihi wasallam lọ́wọ́ ń sọ fún wa ìgbéga gbogbo ipátá ẹ̀kọ́ wọ́n bu omi yẹn kálukú kò ní gàrúkàn gàrúkàn ọwọ́ gbé ètò tóbi kankalẹ̀ òní kí wọ́n dà bẹ́ẹ̀ wọ́n dà bẹ́ẹ̀ àdábì wa kí ọwọ́ rẹ̀ bọ́ nù bíi péyì ńlá tàbí drọ́ọ̀mù ńlá ìdàbàbọ̀ tí kákòkò bu ẹ̀kún ẹ̀kún omi tí wọ́n kù sínú ẹ̀ ọ̀ṣun wa fi ọwọ́ rẹ̀ ọ̀fọ̀ síbẹ̀ ọ̀wẹ̀ tí ó wò omi bọ́jú ọwọ́ gbé omi yẹn ọwọ́ àgbà sínú sẹ́lẹ̀ omi kan ọ̀dà omi yẹn ọ̀dà sínú sẹ́lẹ̀ omi yẹn padà ẹ̀já ara omi ká sẹ́lẹ̀ omi ó ti bẹ̀rẹ̀ sí sàn òjijì sàn rìmá hín mọ̀lẹ́hàmì lórí tí ọ̀dà wọn kú ọbẹ̀ rẹ̀ ata náà sùn gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ni mo máa mú mi lórí ọ̀la ọ̀tá ọwọ́ abẹ́ ìjọba wọn sọ fún bẹ́ẹ̀ yóò ó lè wá pẹ ó lè ó lè wá jìnnà ìtọ́ láti bí ka àyà tọ́lọ̀ bá kádàrá tọ́ba jẹ́pẹ́ ní ẹ̀gbọ́n àtàrà máa wúnà ọdún mẹ́lẹ̀ ara jìnnà tọ́ba tó padà débi tá a wà yìí ọba ní tó ti kún fún ọgbà oko tó ti kún fún lé omi tó ti kún fún lé àbàtà tẹ́mi ẹ bá gùn yóò yí padà fóònù àṣálẹ̀ lálùbárí kan lá omi tá a dà sínú sẹ́lẹ̀ mú tàbúkì yìí tí ó di ilẹ̀ abata tí ó di ilẹ̀ ọlọ́ra tí ó kún fún oko wàbàtà bíi yóò kún fún àwọn gánì táwọn èèyàn á máa gba àtẹ́gùn mbẹ́ tẹ́mi ẹ bá tó tóbi bá ti ń sàn lọ bẹ́ẹ̀ yọ̀ọ́dà àlùbáríkà fáwọn èèyàn lálùbárí kan lá bí àná ìsọ̀rọ̀ bá wà ní ìwọ̀sálà tó ṣe ọkùnrin tàkàtà ọ̀dẹ̀ ìgbẹ́ orí bẹ́ẹ̀ bẹ́yàn bá lọ àyè yẹn lónìí èèyàn ọba bẹ́ẹ̀ ó ti di ètò kún fún ọgbà oko lónìí tí wọ́n fi ń dàpọ̀ tó ti délé àbàtà ó ti délé ọlọ́run lálùbáríkà ọ̀la tí ó sọ olùkẹ́yì sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sálà tí ó ṣe sínú omi àìnú tàbókì tàbí sọ ohun tàbókì yìí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sálà. nínú àwọn kan tó jẹ́ mọ̀jísà ibi tó ẹ̀yọkẹ̀rẹ̀ tó kí á tó tó fi pàdé ṣáàlá rahman ní ìjókòó wa mí òun náà ní ìgbà tí àwọn oúnjẹ tó tó ṣẹlẹ̀ sí wọn lójú ogun tàbókì yìí gẹ́gẹ́ bí Abu Sa'id al-Khudri bí ó sì gbà wá fún wa. onígbà táwọn wà ní kásíwọ́tò tàbókì asọ́ba náà sùn mọ́jà ìyàmáwìyàn tí wọ́n rí tí wọ́n jẹ. ọgọ́rùn-ún yà Rasulullah. wọ́n lọ bá nàbí pé nsala na ìyẹn ti dé na na lọ́wọ́ àfihàn lánà na náà wà zèhànà. ràkúnmí bíi méjì ẹnìkan mú lóní méjì ọlẹ́yọkan nìkan yọ̀ọ́dá fún wa ká máa pa nínú tako wa nìkan lò kájẹ nìkan jẹ. tọ́ra àrí sáàjẹ ma. fa na wà àdìmáyìnà àrí na jẹ.

Umar bin Khattab ọ̀sálẹ́wà bá Rasul pé ya Rasulallah yóò dídí ọlọ́run. Ìnáwó ẹ̀fọ́ àlù kọ́lá gbà. Wọ́n bá tún wọ́n lẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní máa pa já ń pa ràkúnmí já ń pa kan wò. Nígbà bá fẹ́ padà máa lọ ní ní sáà máa gùn lókèrè kò ní sí tí ó gbé alọ̀ ó ti pa gbogbo táàmù ọ̀pọ̀lọpọ̀ táàmù gùn lọ́lé wọ́n ti pátá. irú òtítọ́ ọlọ́run láàfin ìmọ̀ràn sínú ọ̀pá mú wá tó ọba ṣe ẹjọ́ òun ìfọ́sìlélá fi ọlọ́run lọ́hùn fi ṣàdúrà fún àpẹẹrẹ padà kọ ọmọlọ ọlọ́run fẹ ẹ̀rẹ̀ báràkà òfin wọ́n báràkà tí ìtọ́ bá kù lọ́dọ̀ ẹ̀dùn ọ̀kan wa làálọ̀ lọ́wọ́ lẹ́jà lábẹ́ dáa rẹ̀ káyìlá bóyá tó tó ọba ṣe ládùúgbò àyè ọlọ́run kò rí padà àrùsọ̀rọ̀lọ́ bìnàbì ànábì kí wọ́n lọ mú bíi bàṣẹ àtàwà tàbí bíi nǹkan tọ́fẹ̀ olówó filélẹ̀ ànábì wọn apẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wọn pé kálukú wọn máa lọ ní orí rẹ̀ bọ́bá ṣe eré wo búrẹ́dì lọ́sẹ̀kùtọ̀ ọjọ́ tó rí rẹ̀ gbàjọ láàárọ̀ bọ́bá ìkàbọ̀ ọwọ́ rẹ̀ nìkan lọ́ba kù kálukú lọ́ba kú owó tọ́ba kú lórí rẹ̀ wá ó ti kéré wẹ̀ kálukú wọn sì wá wọn á dà sínú kíní tánà bíi ìdílé wọn dà bẹ́ẹ̀ ìwà tí wọn kó jọ gbogbo rẹ̀ wọn gbé kàtẹ́tẹ́ tí ò létùmá ni tó máa dá àárín ibẹ̀ bá kà lọ́sọ̀rọ̀ dẹ́ ẹ̀bẹ̀ lọ́wọ́ ọbẹ̀ lọ́wọ́ kún ṣe ń jẹ́ àmúkalẹ̀ yìí kọ́ ọ̀dà náà fún un àdàbí wọn sọ fún wa pé kálukú wọn máa kú bẹ́ẹ̀ bí ẹ ti bẹ̀rẹ̀ bu bẹ̀rẹ̀ sí ní bu ní nǹkan kékeré tí wọ́n fi lẹ̀ ní gbogbo wọn pátá ní ẹ̀sọ̀rọ̀ ọ̀jẹ̀ sínú ilé wọn. ní tọ́wọ́ alẹ́ kánábì sàdó àti tí ọ̀tá wọn. wọ́n bẹ̀rẹ̀ sí ní bu gbogbo wọn. wọ́n jẹ wọ́n yó wọ́n tún mú oúnjẹ lọ lórí. Rasulu sallallahu alaihi wasallam ní gbogbo ilé àdábìlẹ̀ ní ashhadu an la ilaha illallah. èmi kan fúnra mi jẹ́ ìdókòsọ́ba kan àyàfọ́ lọ. wà á ní Rasulullah èmi kankan òjíṣẹ́ ọlọ́run ni mo ṣe. láàyè ọlọ́ àbíyí máa àbùdó gbèrò ṣáàkì ẹnìkan ò ní bọ́bá rẹ̀ pàdé lórí gbólóhùn méjèèjì láìsí iyèméjì. ìjọkùsọ ọlọ́run àti ìyá ànábì aṣáájú wa ànábì wa Muhammad tí ò sì iyèméjì pẹ̀lú ẹ̀ fàtàjàbù àdìmú ìjànà tí wọ́n wá tilẹ̀kùn àjànà mi wọ́n sì lẹ́kọ̀ọ́ àdìjẹ́nà lẹ́nu sọ̀rọ̀ bá wà ní ìwòsàn. Yàtọ̀ tó tàbí okun fún ọ̀pọ̀lọpọ̀ kan bí ẹ̀fẹ́ ni amẹ́nuba yìí. Ìgbà tá a bá ń lọ pẹ̀lú aṣọ́jú wa káàbù olùmárì tọ́fẹ́ sọ̀tàn rẹ̀ tí ara díẹ̀ nìkan olọ́fẹ́ sọ fún wa lórí ogun tàbókì pẹ̀lú hadé. Kò sí kankan tí aṣọ́jú wa ẹ̀fọ́ àwọn àgbà náà wá fi mú ìtàn káàbù wa lójú ogun tàbókì ló wípé kátó lè mọ̀ pé kò sí mẹ́sẹ̀ sí lè tóbi tó tọ́lọ́ sọ̀rọ̀ àlùwọ̀ tààlà ò lè darí èjìyàn ẹni wọ́n dà báàbò kábùbà òun ni. wọ́n tẹ̀ látàrí ogun tàbókì débi wípé ànábì ni kí wọ́n yàn wọ́n lódì kẹ́nà kan bá wọn sọ̀rọ̀ kẹ́nà kankan wọn má dà sí jàmá ní kẹ̀kẹ́ ọlọ́run náà dára tọ́ba ó tún sọ túbá kalẹ̀ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta lápadà nínú hadithi yìí eléyìí ló mú àfa wa mú wa nínú báàbù táwa ti sì bá bó àtàwùbà káfíńtì mọ̀ wípé ilẹ̀kùn tó wá kò sí ilẹ̀kùn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run sọ̀rọ̀ àná wọn wàtá àlà wọ́tàlá ìṣe wa lẹ́rù tí ọmọ àtúbà ń ṣe wa ní ọ̀nà. abdullahi abudu ká wọ́n sọ fún wa nínú àdéhùn tuntun bẹ́ẹ̀ lọ́wọ́ wa ó ní kọ́ ọ́ la ká àtúwájú wa ká sọ pé láwọn àtàkàlàfo àròsọlélá ìsọlọlọ wà sàrẹ ìwọsẹlá ìgbẹ̀yìn ìgbẹ̀yìn níbi gáàsùwàsì gàdá àkọsùn níbi ogun kankan tasuwaju ẹ sọjà ìlà ìgàsùwàsì ìtàbọ gbogbo tàbó kìnìkan ni lọ ìtumọ̀ ní pẹ́tà báwo abẹ́rẹ́ gbogbo ogun tánà ti jà òun nìkan gbọ́dọ̀ máa ní ti jà ẹ̀rọ pa sọ́nà ọ̀tọ̀ sáré wípé inú ogun ọ̀tọ̀ gbẹ̀yìn tọ̀rọ̀ sóòlù jà ológun tàbó tí wọ́n jagun yìí gan àbọ̀nà wo ló gbà wá bá dìjọ kó mi àmọ̀ tẹ̀síwájú nípa rẹ̀ nínú ogun tọ́pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ ya tó ti ṣẹlẹ̀ olórí wa mẹ́sàn-án palẹ̀ ẹ̀mọ́ tó bọ́lọ́ sí pàtàkì láti ẹ̀ tó pé wọ́n lọ jà ogun ọ̀padà ṣẹlẹ̀ wọ́n tó ṣẹlẹ̀ fẹ́ gbà bá pàdé ìbẹ̀rẹ̀ la ìtàhánà níjòkó mi àmọ̀ padà tẹ̀síwájú olóhùn òṣogbo kankan tí wọ́n jà sí lọ sólù lọ sí ó túmọ̀ àtúnmú kankan bẹ̀ ó túmọ̀ tún wípé kálukú wa agbọ́dọ̀ wà bẹ́ẹ̀ náà láwùjọ wa àbújá àyàwó gbọ́dọ̀ balẹ̀ káwa pé adídílọ́ àbá a ò lè jẹ́ níyà bí mo ṣe mójú tẹ́sẹ̀lẹ̀ tó bí ẹ ò ṣe ṣẹ́gun náà rà mí ó ti lẹ́yìn tí ọ̀bá ti ṣẹ́gun náà rẹ̀ àdìjẹ́ náà ni wọ́n máa lọ agbọ́dọ̀ bẹ̀rù tí ọ̀bá níbẹ̀ ìjọ náà máa tí wọ́n sọ wípé àwọn tí wọ́n àdébìsọ lórí àwọn tó jagun kádà tẹ̀lé wípé tí wọ́n bá ti nǹkan ní ẹ̀mọ́ fún bóyá ọba wọn ti ga ọ wọn pé ẹ̀yà àlàkàdé ìfọ̀ àlùmọ̀ ṣètò ọmọ ìgbà fàtúrà gbogbo tó bá wù ní ẹ máa ṣe mọ dáàbì kíá káàbù sí ni kó sọ wọn tó wọ ọjà máa dáàbì àlè tó bá pàdé pẹ̀lú tàhálùfẹ̀ ìyá ọmọ tàbó nínú tó ní sọ fún wa wípé bàbá ní kankan tí ó fi wá lẹ́yìn abalẹ̀ lọ́ẹ̀sì pé bàbá ti ṣeré ọlọ́run ṣeré àgọ́dọ̀ ní kíni nífọ̀kànbalẹ̀ àgọ́dọ̀ máa wà lẹ́ni tí wọ́n máa bẹ̀rù tí ó tún máa gbìyànjú àti ṣe tí ó máa jẹ́ dáadáa níwájú ọlọ́run tọ́lọ̀ sọ̀rọ̀ àlọ́ wa ta'ala tí ó fi lè gba gbogbo wa ní ẹrú. àwọn tí wọ́n níṣẹ́ tó ṣe fàyà balẹ̀ lórí nínú ẹ̀ ní kéèyàn ṣàyídà bàjẹ́ nínú okùn tó lágbára fún àwọn sàhábà òun ní kéèyàn wà lójú ogun bàdà nínú tí káàbù sọ fún wa nísìnyí òun fi yé wa pé òun náà wà lójú ogun bàdà tí ọba sí àpàdà tó ń sọ̀rọ̀ ìtàn rẹ̀ dáadáa sí. máa dáàbì òun ni tó ṣẹlẹ̀ sí òun lọ ṣẹlẹ̀ sí kò sí tó lé tó tó ṣẹlẹ̀ sí tó ṣẹlẹ̀ sí yàn. níbo tó fẹ́ tẹ̀ díẹ̀ tí ó rò pé báyọ̀ bí ọgbà tó pé tó bá lọ ọmọ sáàsì tí káàbù bá ń kírun ọmọ sọ ànábì ó lè fún ànábì máa ń wọ̀nà lọ lásìkò tó bá wà pẹ̀lú ọlọ́ọ̀ ànábì máa ń wọ̀nà àwọn àsìkò ó tún rò pé bóyá kan tún yọ̀dà láti kóhun làwọn yahoo bí àwọn ìyá tọ́mọ̀ bẹ́ẹ̀ ní akọ̀lẹ́tà sí pé kọ̀tán ẹni yín dẹ̀ ń dédédé tẹ̀lé ń tẹ̀lé ọmọdéjàmbá àwọn lódì lódì wù ẹ̀bọ̀ lódì fi ọ̀ lódì wọn mọ̀ kí ọ ọmọ ta àwọn ọmọ ọjọ́ mọ̀ bọ̀ lọ́dọ̀ wa kájọ mọ̀ kájọ mọ̀ sí lọ káàbùrì wípé díyà nílá bá jẹ̀yàn tán kékeré àtúmọ̀ ṣe kékeré.

وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. آه، الله خير.